Naam, assalamu alaikum jazakumullahu khairan ọkọ àwọn ará ní lórí dáadáa so oníbèrè àkọ́kọ́ sọ pé kí ni ìdájọ́ tó wà fún tí òun bá lu sanitaisa láti fi fọ owó òun tó dẹ̀ ní alukọ́ọ̀l ṣé lẹ́yìn ìgbà tó ń bá fẹ́ tó ń bá fẹ́ gbé alukoran ṣé òun lè fi rọwọ́ ìgbé alukoran. sanitaisa wọn sọ pé ní alukọ́ọ̀lù nínú alkohol fún ara rẹ̀ ìyapa ó wà láàrin àwọn olùmọ̀ sẹ́gun ní àbí ìṣẹ́gun àwọn kan sọ pẹ́gun nítorí pé nígbà tó náà ti sọ tí mo mú léwu ọjọ́ pẹ́gun lọ sí àwọn kan sọ pé kì í ṣẹ́gun wọ́n mímu rẹ̀ ní ọ̀tọ̀ lílo rẹ̀ ní ọ̀dà tọ́lá wọn bá ṣe léwu tó torí tẹ eléyìí báyìí ọ̀rọ̀ táwọn tá sọ pé ẹgbẹ́ ni ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀bẹ lẹ́dàá wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run sọ̀rí pé. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ẹ̀yin olùgbàgbọ́ òdodo lágbájú ọtí tẹ́tẹ́ bákan náà àwọn èrè gbọ́ngbẹ́ bákan náà àwọn bí ọ̀pẹ̀lẹ̀ wọn máa dà láti máa láti sọ pé àwọn ọmọ ìtọ́pa náà gbogbo ìdọ̀tí nù ìdọ̀tí ni nínú iṣẹ́ àṣetọ́ ni ló sì wà. wọ́n jọ màtí wọ́n ti pè ní dọ̀tí pẹ̀lú ẹ̀gbin pẹ̀lú àwọn ṣe pé ní ẹ̀gbin. ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́yẹ́ kò sọ pé ìyapa tó wà láàrin wa nípa tọ́lọ́wọ́ pè lẹ́gbẹ̀ẹ́ bí ó náà ni ọ̀rọ̀ nípa ọtí àbí nǹkan fi ń ṣe but ẹ wo tẹ́tẹ́ tó náà papọ̀ pẹ̀lú ọtí mi èrè tó náà papọ̀ pẹ̀lú ẹ̀ àti Islam wọ́n ń dá lẹ́bi agbègbà láti pa àwọn fún máa tọ́pa mọ́ gbogbo ẹ̀ pátá á rí i pé ẹ̀gbìn ẹ̀gbìn bá ò kì í ṣẹ̀gbìn tó yẹ kí tó bá yíyàn lára èèyàn mọ̀ fọ́nù adẹ́pẹ́gbìn rẹ̀ ẹ̀gbìn màánà wíìnì ẹ̀gbin tó ṣe kó wà nù túmọ̀ rẹ̀ ní kìí sùn gàgàgàgà pé bí ìgbẹ́ bí tọ̀ lórí torí ẹ̀ láṣẹ ọ̀rọ̀ àwọn tó sọ kìí ṣẹ̀gbin yẹn ni ó lágbára jù ẹ̀gbin rẹ̀ màánàwí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ìnànà mushrikuna najasun fala yaqrabu al-masjid al-haram ba'da 'amihim hadha àwọn ọ̀sẹ́bọ̀ jẹ́ lẹ́yìn ọdún yìí ètò túmọ̀ sí pé tí mùsùlùmí bá bá wọn pẹ̀lú káfíìrì lẹ́yìn ìgbà tí mùsùlùmí tó ti sàlọ́ àlá wọn ní sọ pé ó fọwọ́ rẹ̀ wọn sì ní sọ pé ó tún àlọ́ àlá rẹ̀ sí sájẹ́ pé najasatun ma'nawiyya ẹ̀gbin ni nínú túmọ̀ tí ó sì fojú rí. jazakallahu khairan oníbèrè eléyìí ní láti Kwara láti Ìlọrin wọn ní kí ni ìdájọ́ tó wà fáwọn nígbà tí àwọn ṣe sùn láti sọ́látò dúdúbọ̀ ṣe lọ́wọ́ àwọn tí wá ka sọ́látò fatiha ní ìdákẹ́jẹ́jẹ́ àwọn wá rántí pé ó yẹ káwọn kà sókè àwọn tó wá tún ní kà sọ́látò lè fatiha táwọn wá kà wá jẹ́ méjì lórí sọ́lá kí ni ìdájọ́ lórí sọ́lá àwọn bẹ́ẹ̀. ẹ̀yàn tó ìmọ̀ àti kọ́kọ́ kọ fatiha jẹ́jẹ́ níbi táwọn tó ń kà kí ó sókè ó tó wá rántí pé ah kíkí òkè lọ́wọ́ kún òkè òkè kò sì tí ì rò kú àwọn táwọn olùmọ̀sán náà yóò tún ké tó tó wá sálámà kò ní forí kankan kalẹ̀ kó tó sálámà bí lẹ́yìn ìgbà tó sálámà. náà jẹ́sẹ̀ kan lọ kẹrẹ wọ́n ní ẹnìkan sọ fún àwọn nígbà tí àwọn kí wọn wípé Ramadan Kareem ẹnì wa sọ fún àwọn pé kò tọ́ but àwọn wàá mọ̀ bẹ́ẹ̀ àwọn sì tún lè máa tẹ̀síwájú bẹ́ẹ̀ tàbí káwọn tẹ̀lé ẹni bẹ́ẹ̀. àpò ní tẹ̀síwájú kò sí nínú ìlànà àwọn aṣáájú rere bí ká máa kíra wa pé Ramadan Kareem Ramadan Kareem ìwúrò ìtọ́gbáyé kan tó wá pé right and left front and back dábìí táwọn èèyàn kọ nìyẹn wọ́n ní láti Ẹdẹ wọ́n ní kí ni ìdájọ́ tó wà fún pé kí àwọn mu ìtọ̀ ràkúnmí ṣérú náà ba àlùwàlá jẹ́. ọba jẹ ìtọ̀ ràkúnmí ìtọ̀ màálù ìtọ̀ àgùntàn ìtọ̀ ewúrẹ́ gbogbo ẹ̀ ìdájọ́ rẹ̀ ìdájọ́ àwọn ẹran tí ó tọ̀ àwọn àtọ̀ wọ̀nyí báyìí gbogbo ẹranko tọ́lọ́mùbá ti ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ ìtọ̀ rẹ̀ ní ìgbẹ́ rẹ̀ ní yàtọ̀ sáwọn ẹranko tó náà bá ṣe jíjẹ àwọn ilé wọ̀ gẹ́gẹ́ ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ ajá àtàwọn ẹranko tó pé wọ́n ní eyín ọ̀gàn àwọn ẹranko àbíjà so ọlọ́run bá ṣe àwọn ẹranko wọ̀nyẹn lé wọ̀ gbogbo àwọn ẹranko wọ̀nyẹn tó bá ti dé wọ̀ ìwọ̀ náà ni ká mú tọ̀ wọn ìwọ̀ ni ká jẹ ká fi gbẹ wọn ká fi dáko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé gbìn yàtọ̀ sáwọn ẹranko tó sọ tọ́lọ̀ ṣe jíjẹ wọn lọ́tọ̀ tó á lè mú tọrọ àkọ́mọ́ láti ojú ayé ànábì sallallahu alaihi wasallam lànàbì ti pa àwọn kan láṣẹ pé kí wọ́n lọ mú tọrọ àkúnmí nígbà tí ibà burúkú kan dá àwọn láàmú. nàìjíríà kọ́ra oníbèrè lè sọ wípé owó tíyàn bá wá èèyàn rí látara wọn rí owó mọ́lẹ̀ tàbí nínú igbó kan àwọn wọn rí owó yẹn nígbà tán rí mọ́lẹ̀ àwọn wàá mọ̀ bí wọ́n mùsùlùmí lónìí tàbí gèvèrè lónìí ṣé owó bá àwọn yọ zaka lórí rẹ̀. àwọn bọ́ọ̀lù àwọn ṣe rí i so torí pé owó lówó tí wọn bá mọ pé nìkan ló rí mọ́lẹ̀ wọn á sọ pé mo rówó kan tá rí mọ́lẹ̀ ẹni tó rí mọ́lẹ̀ lèèyàn lọ kó rẹ̀ àwọn tó wá pé àwọn èèyàn ti gbé bẹ́ẹ̀ ti pẹ́ àwọn èèyàn wá síbẹ̀ má so eléyẹn èèyàn wá ń wúlẹ̀ tiẹ̀ bí kéèyàn jẹ́ geologist wọ́n ń wúlẹ̀ wá gbowó pàdé àbúrò náà jẹ́ ọlápò ó jẹ́ pé ní tí ó jẹ lòún wá òun gbẹ́lẹ̀ pé bóyá wọ́n jẹ rí nǹkan kan táwọn èèyàn ti lò ti pẹ́ tó wọ́n lọ tà tó gbòòrò lọ́ba rówó wọ́n tún wá rówó tó wá tó ayé ìsìn tá ná kò tí ì rọ̀wọ́ tó wá tó ayé ìsìn tá ná kò tí ì rọ̀wọ́ ọkàn tẹ́pẹ́ ni tó kó pamọ́ bẹ̀ wẹ̀rẹ̀ àgọ́ ni wọ́n yẹ kówó pamọ́ nu pápá wọ́n yẹ gbẹ́lẹ̀ kówó pamọ́ sínú ẹ̀ wọ́n yẹ tètè kó gun gbadó so tó bá ríro owó báyẹn wọ́n fi wẹ́lọ̀ tó ti tó ń fi rẹ́ mi tó nù. nàìjíríà oníbèrè sọ pé àwọn ń ṣe sọ̀látùl ìṣáì lọ́wọ́ ní rákà eléyìí tí ó parí àwọn òwò àwọn tí rúkọ hàn àwọn ti parí sọ̀lá káwọn tó rántí kí báwo làwọn sì ṣe irú sọ̀lá bẹ́ẹ̀. irú sọ̀lá ti parí tó bá rákà ti parí ló ti ṣẹlẹ̀ bí wọ́n ṣe wí yẹn wọ́n kú ní tẹ̀síáhùdù tán wà wọ́n dúró wọ́n á lọ rùkú náà láti rùkú yẹn wọ́n máa bá sọ̀lá tó wọn lọ tó wọn parí wọ́n náà wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n tó àtẹ̀síáhùdù sí i kó tó di kan sálámà tọ́ba tó wá sálámà wọ́n á forí kalẹ̀ lẹ́ẹ̀mejì nítorí wọ́n ti fi kún sọ́lá tiwọn lánàá gbogbo tá a ṣe tẹ́lẹ̀ yẹn àfikún. lọ́dọ̀ akérọ́kà àkọ́kọ́ àbúrákà kejì àbúrákà kẹta ló ti ṣẹlẹ̀ tí sọ́lá ti sì jẹ́ sọ́lá tó tóníraka mẹ́rin kò sí bá a ṣe lè ṣàtúnṣe rúrákà yẹn mọ́ nísìnyí ká fagilé lọ káwá múrákà mẹ́wàá lọ́tún láfi dípò. nà jẹ́sàkùnrin rákà táwa mú wá yẹn á púpọ̀ ní rákà wa ti parí fati àbàsán láti rẹ̀. jazakumullah khairan oníbèrè sọ pé òun nídìí ìmọ̀ràn yín lórí pé àwọn lọ ralẹ̀ síbì kan àwọn àdẹ̀tí kọ́lé síbẹ̀ àwọn wàá mọ̀ pé àwọn ẹlẹ́bọ ló sọ̀rọ̀ di gbogbo bẹ̀yẹn látàrí bẹ́ẹ̀ ìdààmú wọn dé báwọn látara àwọn ẹlẹ́bọ yìí kí ni ìmọ̀ràn tẹ̀lé fáwọn pẹ̀lú ru àyè bẹ́ẹ̀. téèyàn bá ti ra rú rẹ̀ báyìí ṣèyàn á try láti mobilize àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ káwọn náà wá láti wá ra ilẹ̀ níbi tí ilẹ̀ bá kù sí nítòsí ibi tí òun náà kọ́lé sí nítorí pé ilé ìṣe sọ táyà sí nìyí kéèyàn wá ló ń fẹ́ ti kó mẹtọrọ ti múlé tí àwọn ọ̀daràn so téèyàn ṣe náà nìyẹn wọn mọ bí láì torí táwọn káfíìrì máa ń ṣe nìyẹn táwọn náà bá ti ra ilẹ̀ wọn ní fẹ́ múlé ti mùsùlùmí tiwọn náà so wọn máa mobilize ara wọn wà ra ilẹ̀ bí ilẹ̀ kan sẹ́kùn bẹ́ẹ̀ wá sí ní káńgá so láti máa ń pín lọ́pọ̀lọpọ̀ gbà Ah, ibi tí location ilé àwọn èèyàn ń bọ́ sí kò jẹ́ nǹkan tó tẹ́rùn rárá rárá we are surrounded by churches so ariwo lọ́sàn ariwo lóru we are surrounded by ológbónis wọ́n máa kí gbé kíníkẹ́rin wọ̀yà kíníkan gbẹ́bọ máa ṣe ń ṣe pé àwọn máa ń ṣe gbogbo kíní tó ń jó ojú abúlé àbáyà àràjà so tó bá ti wá ṣẹlẹ̀ báyìí náà mobilize àwọn mùsùlùmí kódà láì tí ì mà fáwọn kiri yóò ló yí ọ̀pọ̀ ọkàn ṣẹ̀ṣẹ̀ rálẹ̀ ni so ẹ ẹ ti fẹnu ṣíìsì àwọn plot kankalẹ̀ lọ́dọ̀ àwọn tí ń talẹ̀ yẹn ike láti bí de bóun ilé ọ̀tún ẹ̀ sì ń bo títí wà ẹ̀ rà débẹ̀ ẹ̀lẹ́yìn náà ẹ̀ rà débẹ̀ ẹ̀ rí pé ọkùpá gbogbo lẹ́yìn lọ́nà tó ṣe pé ibẹ̀ náà láti wo fi tẹ́yọ̀ mọ́ṣáláṣí tẹ́yọ̀ kìnìṣì ọ̀daràn tí ó wà ní yóò múra tó bá ti wá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn is one of two is either kéèyàn ta kéèyàn dispose ẹ̀kọ́ wáyé mi nítorí pé ibi tá a fẹ́ máa gbé títí láéláé tí ọkàn wọn bá balẹ̀ ń bẹ̀ kì í ṣe lé ni wọ́n ń pè lé so káwá bómi ká lọ rà so a sì ní fi hàn pé it is because of them la sì fẹ́ tà ìrakura wọn rà ágà fi hàn pé owó ló fàtà fi fẹ́ tà kì í ṣe pé àwọn ọ̀daràn tá a mú létí la fi fẹ́ tà so tó ń fi rà pẹ̀lú owó tí ó gbé dìpọ̀ ẹ̀ lé ilé ìjọba àbí kó sì jẹ́ pé ọmọ gbé bẹ́ẹ̀ lọ títí láéláé òun yóò mọ wá fi wà àti ṣe rẹ̀ yóò fi máa dọ́gbọ́n pé wọ́n ṣẹ̀sìn islam àti wọn pé létí wọn lé ní wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbà islam tó nígbà táyà wọn kàn máa ṣe náà ni pé ẹ má fara ni wọn torí pé wọn bàjẹ́ káfíìn tó àmọ́ àwọn náà gbọ́dọ̀ fara ni torí pé ó sí kò sí bí ọmọ báwọn ṣe lè jọ ọmọ tí wọ́n wá jẹ̀rù pẹ̀lú fún ta ẹni ìjẹ̀rù sí ìyá ni pé kí wọ́n máa ní ọ̀la pẹ̀lú ariwo pẹ̀lú kínní wàá máa raise alarm wájú yé wọn because ibi tá a fẹ́ máa gbé títí láéláé a bá sọ̀rọ̀ alẹ́ fẹ́ni tí ń yọ wá lẹ́nu á padà dẹni tí ò ní lè sọ̀rọ̀ mọ́ àwọn ò sì ní mọ̀ nígbà míì pé àwọn ní ọ lára wọ́n sì lè máa mà wọ́n mà ní ọ lára nígbà tí wọ́n gbà pé kúkú sọ̀rọ̀ wọ́n ní nípa hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ pé kí á jẹ́ kí àwọn ọmọ wa wà nínú ilé látàsọ̀ látàlẹ́ maghrib díbí ìgbà wo ní àsìkò alẹ́ yìí tàbí ní a tó lè kó àwọn ìjáde. tí ó bá ti di pé àsìkò magreth bá ti lọ lásìkò iṣẹ́ àìtó a lè tó àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ àmọ́ àsìkò tí magreth ń tó tó ń wọ̀ gangan gangan a kò wọn lẹ̀ so àdéhìí ti sọ pé tó bá di ẹ̀yìn sáà lẹ́yìn wákàtí láti mọ̀ pé wákàtí kan sixty minutes ni but wọ́n lè má mean precisely ọ̀la àsìkò gbà tí àsìkò bá sì lọ díẹ̀ sọ ẹ lè tó àwọn ọmọ yẹn. nàìjíríà kan oníbèrè yìí ni látẹ̀kù wípé irun àwọn obìnrin ó jẹ́ ni tí irun rẹ̀ máa ń yọ lẹ́nu ṣé àwọn lè fi rìláxà sí ṣùgbọ́n rìláxà àwọn observe pé ó máa ń jẹ́ kí ó máa ń chíǹjì irun àwọn ó dẹ̀ máa ń jẹ́ kí irun àwọn gùn sí so ṣé àwọn lè fi irú àwọn lè máa ṣe irú bàbá yìí. gbogbo dáàfin ra tí ó sọ irun adìjà àwọn èèyàn oríṣi mi dání dìtì tí ò ní jẹ́ ti africans mà tí ó di irun indians pakistanis tí ó di irun lárúbáwá mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ lò nítorí pé ń bẹ nínú ètí àṣetán nípa ọ̀nà tó ní wọ́n máa gbà láti sì wá lọ́nà wala amurannahum fala yughayyirunna khalqallah máa máa pa wọ́n láṣẹ wọ́n fọlọ́ búra wọ́n máa yí ẹ̀dọ̀ ọlọ́pàá dẹ̀ so dàbí ẹni tó na lọ bíléètì ni tó sọ pé dúdú ọ̀yọ́ òun eléyìí náà nínú yíyí ẹ̀dọ̀ ọlọ́run padà torí ẹ̀ a lè fi ìpara kan sórí tí ó yí níjọ́ bí wọ́n á ṣe wà padà tí a wà lérò fáǹsì nǹkan tó dáa ọlọ́mọdé àwọn tó wáá pé ìpara kan wà tẹlifíṣọ̀nù yín wọ́n wà bó ti ṣe wà náà yọ kàn lẹ̀ lọ́wọ́ lásán òní yí sàpàtì yọ lẹ̀ lọ́wọ́ especially fún obìnrin tó bá fẹ́ bá àdìjọ́ fi rọrùn ẹ mọ̀ pé wọn tó bá ti fi relaxa sí tó ti ti àwọn India kankan kì í ṣe é dì mọ́. nàìjíríà jọ́sọ́pọ̀ lọ́kọ̀ọ́lá wọ́n ní kọ́lọ̀mbà lọ́rẹ̀ mi lórí dáadáa wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin sọ́látù tarawih àti kàyámù láìlì tó ẹ pé yàtọ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èwo ló dáa jù káwọn máa pé tí ò wọn pàápàá wọn náà ò ní jọra wọn. Hmm. sọ́látù tarawih náà ní sọláàtì tá a máa ń ṣe lẹ́yìn sọláàtì làìṣà nínú Ramadan nítorí wọn máa ń ṣe níraka méjì méjì àmọ́ tó bá ń ṣe méjì àbí mẹ́rin tá a sálámà wọ́n sìn ètò máa tarwiyah ayé at-tarwih 'an an-nafs sọláàtì tá a ń ṣe tá a tún máa fẹ́ mi nísìn tá a fẹ́ mi sìn tá a fẹ́ mi sìn torí ní Aisha radiyallahu anha ọlọ́run ẹni máa ń ṣe níraka ẹ̀yìn rẹ̀ náà á jókòó tó bá tún dìde yóò tún ṣe rákà mẹ́rin má béèrè kó ti ṣe gùn tó kó ti ṣe rẹwà tó ẹ̀yìn rẹ̀ náà tún jókòó èsì kó ṣe mẹ́rin yẹn papọ̀ ẹ̀yìn kó ṣe méjì kò jókòó ọ̀sálámà ó dìde kọ́mọ́kíá ó tún ṣe méjì gbàtọ́ sálámà wa jókòó ọ̀pẹ́ ẹ̀yìn rẹ̀ ló tún ṣe méjì kò tún jókòó àmọ́ sálámà ó tún gbé méjì míì lé ó di mẹ́rin ẹ̀yìn ìgbà náà ló tún jókòó tọ̀pẹ́ tó lè ní tàwé yẹn torí ẹ̀ á máa ṣe lẹ́yìn lẹ́yìn sọ̀làtù láṣà sọ̀làtù tahajjud òun náà ni qiyamul layl torí tahajjud lédè lárúbá òun náà ni sọ̀làtù tààjímúwá lẹ́yìn oorun la jí làṣẹṣẹ wá ṣe ìtumọ̀ tahajjud so tahajjud yàtọ̀ sí tarawih nítorí pé ọlọ́run sọ pé wa mina al-layli fatahajjad bihi nafilatan lak lóru máa jí ṣe sọláàtì nínú ẹ̀ yóò máa jẹ́ náfìlà fún ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé kìyàmù lẹ́yìn fún ànábì sallallahu alaihi wasallam lójoojúmọ́ ayé ọ̀ràn yẹn níta ànábì àmọ́ àwa ni wọ́n ṣe ní súnà ní òru ọ̀mọ̀bà so torí de lẹ́yìn tó bá sọ pé tí tó bá ti ṣèkan ti tó bẹ́ẹ̀ tó bá ti tarawih ó tó fún tahajjud tó bá ṣe tahajjud ó tó fún tarawih nítorí tó wá gbé tarawih ló ṣe anábì sallallahu alaihi wasallam sọ pé man qama ma'al imami hatta yansarif kutiba lahu qiyamu layla ẹni tó bá dúró pẹ̀lú ìmáàmù tí ó lọ títí sí ìmáàmù fún parí sọ̀láàtì rẹ̀ wọ́n pàkọ́lẹ̀ fún pé gbogbo òru yẹn ló fi ṣe sọ̀láàtì fọlọ́ ètò túmọ̀ sí pé eh, ládàá yẹn yọ kárí gbogbo òru fún ẹ ẹni tó sì jí lóru náà tí ò ṣe tarawih kò sí tàbí ṣùgbọ́n gbígbé tó ń nàbà dúró tó sọ qiyamul layl ńgbà yẹn orí àti ládá ńlá tí ó gbà wọn ò ní pé kí ló dé tó ṣe tarawih ìṣáájú rẹ̀ wọn ò ní sọ fún bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ládá wà èyí yòówù téèyàn bá ṣe àmọ́ téèyàn bá ṣe tarawih ọmọ yìí pé ọ̀tọ̀ ní tarawih ọ̀tọ̀ ní qiyamul layl àmọ́ bákan náà ni gbogbo àṣọ láti méjèèjì yẹn bákan náà wọ́n máa ṣe wọn. ẹ eh, jazakallahu khairan oníbèrè sọ pé nígbà táwọn bá ń ṣe sọ̀dá bóyá lákòjọpọ̀ tàbáwọn ṣe ń lé àwọn wá ń ṣe kọjá eleven mẹ́tàlá tàbí méjì mẹ́tàléní ogún ó lè wá di pé wọ́n ń tàgà wọn pé alágbára gbére làwọn aláṣejù làwọn so ṣé abẹ́ àṣejù làwọn wà lóòótọ́. ara àwọn lẹ́yìn ọ̀sán wọn dá láṣejù ọ̀sán wọn dá láṣejù nítorí pé rákà mọ́kànlá rẹ̀ mẹ́tàlá eléyẹn ní ìròyìn tó mú wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé kì í fi kún mọ́kànlá àbí mẹ́tàlá nínú Ramadan ni àbí kọ́ mẹ́jọ Ramadan hadithu ti Aisha radiyallahu anha ó sọ pé mọ́kànlá hadithu Abdullahi bin Umar radiyallahu anhuma ó sọ pé mẹ́tàlá so kò sáṣejù fẹ́ni tó bá ṣejù bẹ́ẹ̀ lọ nítorí pé eléyìí ni dánàbì ṣe anábì ò sì sọ fún anybody pé ẹ gbọ́dọ̀ ṣejù báyìí lọ nítorí kan sọ ni pé salatul layli mẹ́tìlá mẹ́tìlá sọláàtì tẹ máa ń ṣe lóru rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà tẹnìkan ní yín bá wá ń bẹ̀rù kálífàjárì ọmọ ìyọmú lọ kó sì rákà ẹyọ kan yóò jẹ wítìrì fún gbogbo ohun tó ti ṣe fún gbogbo ohun tó ti ṣe ezekiel yóò jẹ wítìrì fún rákà mẹ́wàá rẹ̀ ezekiel yóò jẹ wítìrì fún rákà mẹ́jọ rẹ̀ ezekiel yóò jẹ wítìrì fún rákà mọ́kànlá rẹ̀ àbí fún rákà mẹ́wàá rẹ̀ fún rákà mẹ́jọ rẹ̀ fún rákà mẹ́wàá rẹ̀ sọ eléyìí túmọ̀ sí wípé kò sí àdìsí tó sọ pé ẹ gbọ́dọ̀ tayọ eleven ẹ gbọ́dọ̀ tayọ thirteen ṣùgbọ́n nǹkan tó wá ni pé eléyìí lànà bí máa ṣe either a Ramadan or without Ramadan ẹ sì mọ̀ pé tó pé àwọn náà ní kíkà máa ń ṣe ń dáná bì sí àmọ́ pé àdìsí kan lọ́wọ́ alẹ́ tayọ rẹ̀ kò sí yàtọ̀ sí eléyìí gan níta-dìsí tọ́ka sí ni pé kò burú ẹni tó bá fẹ́ tayọ gbogbo nọ́mbà tánàbì ṣe kò sí tó burú mẹ́ta torí pé ó sọ pé sọ̀láàtù láìlè mẹ́tìlá mẹ́tìlá rákà méjì méjì ni sọ̀láàtù òru ẹni tí ó bá wá ń bẹ̀rù kálífàjàrí ọmọ ìyọ̀mú lọ ẹgbẹ́ bá di tìṣe wa ìdá khafa al-fajr salla rak'atan tutiru lahu ma qad salla ẹni tí bá ń bẹ̀rù kálífàjàrí ọmọ ìyọ̀mú lọ rákà kan ni ọkàn fi kùn yóò precise ẹ̀ pé ten sẹ̀wọ̀n kẹ́tí mẹ́wàá bá síwájú eleven so tó bá jẹ́ mẹ́jọ ló síwájú wọ́n ní kó ṣe rákà kan yóò jẹ́ wítìrì fún owó tó ti síwájú wọn àsọ ṣùgbọ́n làá sì fẹ́ límìtì dáná bí ò límìtì nǹkan tá a kàn máa sọ ni pé téèyàn bá dá sọ̀dátù kìyàmù lẹ́yìn rẹ̀ àbí sọ̀dátù tàràwéhì rẹ̀ tó bá dá dó di tó bá dá dó lórí mọ́kànlá àbí mẹ́tàlá ńlọ dájú torí pé iye rẹ̀ là nàbì máa sí àmọ́ pé tó bá ti tayọ rẹ̀ ọ̀sẹ̀ lọ àá tó bọ̀rọ̀ hàn nǹkan tó sọ nìkan ẹni tó wá sọ pé wípé mẹ́nàmílà àmẹ́lá lẹ́sà àlẹ́ àwọn sọ pé ni amúrò rọ̀ṣúlù wà lára eleven nbola amúrò rẹ̀ wà lára thirty wọ́n kàn fún aróyìn pé tí so kò sì sọ fún wa pé tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ alárìkún dání aláhọ̀ kan ni aláhọ̀ aláhọ̀ rẹ̀ jẹ̀ ní bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé tiẹ̀ náà. tọ́lọ́run sọ pé ẹni tó bá ti ṣe dúrọ́kà mọ́kànlá lọ tó àdádálẹ̀ ní kankan so lẹ́yìn pé sàdádálẹ̀. àjọṣẹ́kùn ọ̀kọ́rẹ́ lábẹ́ ìbéèrè náà wọ́n ní gẹ́gẹ́ bí àsìkò tí a wà yìí tí a lè lọ sí mọ́tì láti lọ ṣe tàràwẹ̀ tábàárà àbí méjì mẹ́ta pàlà àwọn mọ̀lẹ́bí wa tábà ń ṣe sọ̀lá nílé wa ṣé tàràwẹ̀ náà la máa pè tó bá jẹ́ pé tàràwẹ̀ náà la ń pè gẹ́gẹ́ bí hadith tó sọ pé ẹni tó bá bá máa mú parí yóò máa ní ẹ̀san lẹ́san tó pé ṣé táwọn bá táwọn bá kó lẹ́yìn irú ẹni tó ń kírun fáwọn nílé yìí ṣé àwọn àwọn àwọn òbú sábẹ́ hadith náà. hadith o. hadith tó sọ pé wọn hadith tó sọ wípé ẹni tó bá bá máàmù parí ní masjid. ẹ̀ẹ́n táwọn àti bá ìmáàmù dúró títí tó fi parí sọ láti yàn lé ní ládàrẹ̀ yàn lé ní ládàrẹ̀ bàbá àjẹ́ ìmáàmù mọ́ṣáláṣí bàbá àjẹ́ ìmáàmù tuntun sọ láti fi tẹ̀sán mọ́ṣáláṣí man qama ma'al imam lànàbì sọ kìí ṣe man qama ma'al imam fil masjid ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú imam wọn sọ pé tó dúró pẹ̀lú imam mọ́ṣáláṣí ẹni wíwá imam bá ti ṣe sọ̀láàtì kọ́sá tí wọ́n ṣe sọ̀láàtì lórí ẹ̀gbìn ìwà ọ̀gbọ́dọ̀ lọ kí lè imam tó parí sọ̀láàtì. wọ́n ṣe tàwọn owó ìṣẹ̀lẹ̀ alámàpẹ̀ sọ̀lá bẹ́ẹ̀ nílé. sọ ẹ wá rí i pé ńgbà tí anabi sallallahu alaihi wasallam sọ pé tẹ́nìkan ni máa bẹ̀rù àlùfájàrí ó ṣe rákà rákà kan yẹn tí ó jẹ wítìrì fún tó ti síwájú ẹ̀rí kí wọ́n tọ́ka sí sọ̀látù tahajjud ni sọ̀látù layl náà lọ sọ pé sọ̀látù layl ni mẹ́tẹ́nà mẹ́tẹ́nà sọ ṣùgbọ́n sọ̀látù tarawih yẹn á rí kó hun kò tó sọ̀látù tahajjud ní ládàá nítorí pé sọ̀látù tahajjud ó nípọn ju sọ̀látù tarawih lọ lágbọ́n pé ẹ̀yin oorun ni ọ̀wà tí gbogbo yàrá ló lè tají eléyìí ní ìsinyìí báyìí ẹ̀yin sọ láti lè ṣáà ní ọ̀wà kí ló ti sùn. mo ní sẹ́tà ọwọ́ ẹ̀ náà ní ilé ìtaba kí ni a jù láti kọ́kọ́ sùn ẹ wá jì bí two thirty three so ń gbà yẹn máa bá sọ láti. kọ́nà ìjọ kó bá a lọ́ra ẹ̀ ní ní lórí oníbèrè yìí ní ìbéèrè òun nínú ọ́fíìsì àwọn tàbí nílé tó ń bá wọn ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó sì jẹ́ wípé nínú àgbọ́yé Islam ni pé a gbọ́dọ̀ lo nǹkan tó bá ṣe pẹ̀lú èyí tó ní ṣe pẹ̀lú àwòrán èèyàn tàbí èyí tó wà ó lè lo robot àmọ́ ìyọ̀ orí rẹ̀ dànù òkúkú forí ro nǹkan kan tẹ́lẹ̀ náà forí ike lásán náà ẹ̀ ìyọ̀ orí rẹ̀ dànù ọkàn wà pẹ̀lú ọwọ́ ní ọmọ lọ. àwọn ìbéèrè lè ti wọ́n béèrè nípa tafsir tí wọ́n lè béèrè tán nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ ń lọ àmọ́ bí a lè tẹ̀síwájú lórí yẹn náà sà lẹ́ka sọ ìgbà. ọ̀rọ̀ mi ṣe díẹ̀. kílẹ̀ sà. a lè béèrè díẹ̀ mi. ok sà. wọ́n ní kọ́nà ọba lọ́rọ̀ ẹ̀mí lórí dáadáa. wọ́n ní tabalẹ́ni tó yẹ pé gèfèrí ni kò kí ṣe sọ́lá mùnáfìkì ni onízìnà sì ni arípẹ́ kò kí ṣe sọ́lá kò kí rẹ̀ kí ṣe kọni yó ṣé wọn ẹni báyà lè máa ṣe dáadáa sí tá a máa gbé àwọn nǹkan dáadáa fún nínú Ramadan yìí. rárá rárá káfíìrì ni ẹ̀fọn àmọ́ fi kún un tí à ń jẹ ẹgbẹ̀rún gbèjẹ mùsùlùmí a máa gbé káfíìrì. نعم جزاكم الله wọ́n ní tí èèyàn bá fẹ́ obìnrin tí ń lo nìkọ́ọ̀bù kí ni ìlànà ìsìláàmù láti rí ojú rẹ̀ bóyá ó wù wá tàbí kò wù wá síwájú tó tẹ̀lé pé a fẹ́. ẹ wà bẹ́ẹ̀ sì rí ẹ wà bẹ́ẹ̀ sì rójú rẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wasallam ńgbà tí sọ àbí sọ pé mo rọ́bìnrin kan tí mo fẹ́ fẹ́ so èso ti wojú rẹ̀ náà ti lọ wojú rẹ̀ torí pé òun náà ti kẹ́ pẹ́ fún wa ni sọ náà wojú rẹ̀ kò sì sínú pé o mọ̀ lẹ́sìn ní o ṣe kíní kankan àwa nísìnyí bá wọ́n fẹ́ fẹ́ àwọ̀ wọn àníwò tó fẹ́ fẹ́ torí kámẹ́rà jẹ́ pé ńgbà tó bá délé tán káwá rí pé báyìí lẹ́yìn gangan kan ni káwá sọ pé kò wù ọmọ káwá sọ pé i'm very very sorry yóò ní bínú ni à tí ìsẹ̀ràn lé èèyàn náà jazakumullahu khairan wọ́n ní àwọn ọmọ bóyá kí àwọn máa jẹ pákó tí ó jẹ́ pé ó ń ṣe bí ata lẹ́nu ó bẹ àlùwà ó ba sùn ìyáàmù jẹ ní àsìkò tí a. àádọ́ ẹni kí ọmọ ìjẹ gbogbo pákó tẹ bàjẹ́ ó sáta ó sáta ẹ gbọ́dọ̀ gbómi rẹ̀ tẹ bá ti gbómi pákó mi pínrín sùn ìyáàmù yẹn ti bàjẹ́ tòun torí kálọ̀ mi ò fura ó rò pé nǹkan ní àwọn ilé irun pákó yẹn yóò sì máa lọ́mi rẹ̀ mi ọlọ́mọdé bí ìgbà tó mú mi kùn ní ìgbà tó mú mi ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ó rí náà mi jẹ́sà kúnlá khairan ìbéèrè lè lọ́ba yìí pé hmm, wọ́n ní ọkọ àtìyàwó tí wọ́n mọ̀ọ́mọ̀ jẹun ní ọ̀sán Ramadan láti bàwẹ̀ wọn jẹ́ torí kán lè ba àlàǹfààní àti súnmọ́ra wọn wọ́n ti wá ṣe tán ojú wọn wá já wọn fẹ́ túbá ọ̀nà ni wọ́n gbé ọ̀rọ̀ wọn gbà. kò sí tútú bá kan ju pé wọ́n ti kàfàrà lọ wọ́n ti kàfàrà ẹ̀ mọ̀ pé agbárí yẹn agbárí let's break the song by eating so a ti kúrò nínú pé à ń ṣe sùúyà ọjọ́ kọ̀ọ̀kan lákàṣà padà sá àtẹ̀yàn sí àyà ni <laughs> ó sì àyà níbi tí ń lọ gángan ni pé àwọn fẹ́ bára àwọn lò so nítorí di eléyìí báyìí àwọn àdìgún á rọ́lura ọ àwọn akẹ́yà nísìnyí bá ká máa tọrọ àforíjì wọ́n ló sì kó bá fi ọgbọ́n lọ fà á ló sì kí ni àlàkùn làhà nígbà tó ti jẹ́ pé ẹ̀ẹ́dẹ́yìn fojú sí ohun gángan ni pé ẹ fẹ́ bára yín sùn àmọ́ ẹ fẹ́ fi ìbára yín sùn yẹn ba síyàmù yẹn jẹ. ìjẹ ọkọ ẹ kó òfin òfin tó wá lé náà ni náà lè sọ pé wọ́n sàn kàfàrà torí pé dábì já náà làwọ̀ ìgbẹ́ wọn jẹ wọn mọ ẹgbẹ́ rọrùn àwọn ìmáàmù Málíkì ni ló ṣe àǹfààní fún wọn ọba àjọ jẹ náà lẹ́jẹ́ ẹ̀sán kàfàrà tó ṣùgbọ́n ìdọ́dọ́gba náà lè wọ́n san ọjọ́ ìpàdé wọ́n máa tọrọ àforíjì torí pé èèyàn bú ni wọ́n èèyàn bú kí ni nǹkan tí wọ́n ń jẹ rubbish ṣebí wọ́n ti wà pẹ̀lú ara wọn náà òru sì tún fẹ́ẹ́ dé sókè ní bẹ nínú ẹ̀dá àmọ́ ara yín jẹ ẹ sì rí i pé nínú Ramadan yìí ẹ̀fẹ̀ ọba ni lọ́kàn jù ọ̀ ẹni tí Ọlọ́run ní kí wọ́n má ṣe lọ́sàn-án gbà náà làwọn ọ̀pọ̀lọpọ̀ ń wà pàápàá pẹ̀lú stay safe tí wọ́n bá ká ní ìsìn pé lockdown tí ń sáà ń wo obìnrin tí ń wo obìnrin gbogbo gbà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ìdí rẹ̀ ọmọ alẹ́ lèkúlẹ̀ pé Ramadan títí wà ń bẹ lóde ìgbà ìsásìkò tó yẹ kí wọ́n wá ní. so ètí ọkùnrin kan àmọ́ bí mùsùlùmí ni wọ́n bí ń ṣe mùsùlùmí tọ́ba ìyàwó rẹ̀ sùn sùn sùn sùn sùn títí ìyàwó bá rí bára tó wọn ògbé mọ́ lọ́ba túlẹ̀ ìyàwó bá sàgbà títí ìgbà tí ìyàwó ságbá títí ọkọ wa jáde <laughs> ó wá lé abíbí ẹkùn mẹ́rin so wá lé ká pẹ̀lú singlet àti ṣọ́ọ̀tì níkà so bí àwọn sọ wá rí pé bàbá ẹ gbà mí o ẹ gbà mí kí ló dé tí wọ́n fi gbọ́ pé ọbẹ̀ pa mí ni àràdà àrọ́bẹ̀ lọ́dọ̀ rà ọbẹ̀ bá mi sùn pa ni à so làwọn èèyàn lọ́wọ́ àdìsó so tìrì tó dé káwọn èèyàn máa sọ́ńgbà mi nísìnyí. síbí àwọn mi ló jẹjẹ síbí kò náà ẹgbẹ́ bá jẹ́ àwọn rẹ̀ lọ́pàá mi làwọn ẹgbẹ́ rẹ̀ yẹn sọ̀rọ̀ rẹ̀ wà ní sinébù ẹ bá pa ní. nítorí covid tí kálukú ọ̀lọ́ ti ń béèrè ní pé so ohun tó kàn ṣẹlẹ̀ náà ni pé àwọn yí lẹ́nu bọ́dà ni bọ́dà bò tí èsì sẹ̀mẹ̀ bọ́dà kẹ́ máa àwọn èèyàn bá kẹ́fà sọ̀rọ̀ bá hàwùlẹ̀ yóò ṣe sọ fún darandaran pé gbọ́dọ̀ gbàgede yìí o wọ́n á ní ọwọ́ da àwọn ẹran wá sítòsí rẹ̀ ẹ mọ̀ pé ó kú fẹ̀rẹ̀ ní ìsìta àwọn ẹran wọ̀ bẹ́ẹ̀ rà àwọn ẹran yìí ló sì fẹ́ kó bá mi o mo ti sọ fún ọkọ ọmọ wọbẹ àfìgbà tí wọn wọbẹ sẹni fẹyìn ẹran yìí ọta ní <laughs> tálákòrí rẹ ò pé ọsọ fẹràn kọ ọmọ wọbẹ gbọrọ so bẹ́ẹ̀ náà ni ẹni tí ọbọsọkò tó ń di ara rẹ̀ ó tó bọsọkò tó ń di ìyàwó rẹ̀ wọn á wò di ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà wò di rẹ̀ ẹ wá ń sọ pé káì Ramadan <gasps> wọ́n lọ fẹ́ ba nǹkan jẹ́ nìsí Ramadan <laughs> Ramadan sẹ́wọ́n káàdì ẹ̀ lọ́ọ́ lóko ọ̀hún ọkùnrin ikú lẹ́ẹ̀mejì hmm. ntọ́lọ́ ní kí wọ́n sí a èsì pé òun ti ṣe nǹkan bàtà àwọn kan wà ní dáràn burúkú yàn ìyẹn ti bẹ̀rù ọlọ́run ìyẹn náà sọ pé wà á habbu shay'in ila nafsi ma muni'at ètò bá kọ̀ fẹ́mi ni máa wú ẹ̀mí jù àsìkò tí kò sí Ramadan ẹlòmíì gan ìyàwó tún lè máa lé kánú lé tó nìkan mọ́ pa òun ò ṣe kankan Ramadan wà di ẹ wá wo opposite nítorí pé àwọn èèyàn fẹ́ bẹ̀sìn ara wọn jẹ́ wọ́n dàtọ́ wá pé ṣètọ́nì ni máa ń sì wà lọ́nà tàbí máa ń sì sí a sì nígbàgbọ́ kó dodo ni àwọn ọ̀rọ̀ ànábì tá à ń gbọ́ wípé ńgbà tí rọmọdọ́nà bá dé sọfídẹ̀tì ṣẹ̀yọ̀tì wọ́n ràn gbogbo àwọn ṣèkọ́ọ̀n ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò sí ṣètọ́nì wọ́n ti dé wọ́n di gbogbo àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ kí á ní sì wà lọ́nà ẹ̀mí sí. kí ni ṣe àwọn kẹfẹ́ rí náà lọ́nà nìsí yóò làwọn olùmọ̀ sọ pé kì í ṣe ṣètọ́n lásán ló máa ń ṣìyàn lọ́nà tí máa ń ṣìyàn lọ́nà ń lọ bí oríṣìí mẹ́rin nínú rẹ̀ òun náà ní pé àwa gangan fúnra ara wa ọ̀tá ara wa ni wa ìfẹ́ inú burúkú wà fún wa tinú mi máa ṣe so nítorí pé kìí ṣe gbogbo tó oríire náà ni òfin fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yìn mu ni wọ́n máa sọ kékeré wọ́n ò lè ṣe lẹ́yìn tí wọ́n so ṣètọ́nì gan iṣẹ́ díẹ̀ níṣe lára àwọn èèyàn yín náà ò rí níṣe kò sí ṣètọ́nì mọ̀ ṣé aburú dínkù àwọn olórí ibú tí ń mu títí ń ṣe zìnà tí wọ́n dá dúró ni wọn dájú ọ lápá lára ẹni tó lápá ni ẹni tí ò lápá lára rẹ̀ ńkọ́ yóò tún máa rẹ́rìn pé wọn ni wọn ti ṣètò ànìmọlẹ ṣé ọ̀sẹ̀ táwọn jọ ń jẹun táwọn jọ èyí ti pọ̀ sí wọn láńkó nàìjíríà sẹ́kùn lọ́kẹ́rẹ́ wọ́n ní ìjẹ́ ó tọ́ fún mùsùlùmí nínú islam yìí kó máa sọ fún yàn pé happy birthday tàbí juma mubarak. rárá rárá kò sínú súnà níbi sọlọ́wọ́ àlùsọ̀rọ̀ àti kínní àti kejì kò sínú súnà. jẹ́sẹ̀kùn lọ́kẹ́rẹ́ wọ́n ní mùsùlùmí tó jẹ́ pé láti ọ̀dọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọdún mẹ́rìndínlógún ló ti ṣe ló ti wùwá zina ó wá ti wá dàgbà wọ́n ní ṣe irú èèyàn báyìí nígbà kékeré rẹ̀ yẹn ṣé wọ́n carry out ṣẹ̀ríà lórí rẹ̀ ni àbí wọ́n kàn gbá wí. kí ló máa ṣe kékeré nù tó bá ti bàlágà ah. tó bá yẹ pé àti rámì bí bàlágà lára rẹ̀ kó tó di kó ṣe náà yẹn torí pé tó ti bàlágà náà ti wọ́ọ̀tì láti wọ̀nà. so túmọ̀ sí pé tó wá pé ní ọmọ ọdún mẹ́rìndínlógún iná ló ti ṣe náà yẹn so tí yóò sì jẹ́wọ́ wọ́n á mú fún ọlọ́ọ̀sẹ̀ lórí rẹ̀ so eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ àmọ́ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ míì ló ṣẹ̀ nígbà pé ọ̀pá yẹn tó wọ́n wà ní mọ́dàbù kan pé àwọn kò sọ̀rọ̀ àwọn jẹ́jẹ́ pé wọn àti wà nípò ẹni tí a ti la ìsìn bọ̀ lọ́rùn bí àwọn kéékèèké wọ́n lè tì máa lè títí tí òbílẹ̀ pọ̀ bàlágà ìgbà tó bá bàlágà táwọn fámìlì ẹni tó pààyàn wọn tó máa ní àwọn fẹ́ kó fọ́n bá wọn pa àwọn pa àmọ́ ńgbà tó àwọn kékeré yẹn wọ̀nyí náà jẹ́sẹ́ pọ̀lọ́kọ̀ wọ́n ní ẹjọ́ irú àmọ̀ràn ó lè lè fún àwọn lórí ẹni tó jẹ́ pé ó ní ọkọ òun ọkọ rẹ̀ kọ̀ fún láti dá mọ́tò ti ẹ̀ rà tàbí láti máa dá wà so irú àmọ̀ràn ó lè lè fún àwọn àbí ọ̀rọ̀ ọkọ yẹn náà ló tọ́jú. ọ̀rọ̀ ọkọ náà ló tọ́jú orúkọ ọkùnrin tó wa mọ́tò gan àwọn nìkan ló mọ tí bẹ́ẹ̀ ni mọ́tò wíwà so ó dàgbọ́ sí mọ́tò tuntun nítorí pé mọ́tò tẹ̀rí yẹn generally tó bá fẹ́ yọwọ́ so ó lè gbéyàn síta láàrin roundabout tó yẹ pé bàbá ní kò ní gba kíkìkì mà ẹ kíkẹ kíkẹ kíkẹ kò ní kíkì mà káàkóbìnrin lọ ṣẹlẹ̀ sí níbi roundabout ní mọ́tò rẹ̀ ò kíkì mà mọ́tò ń bọ̀ lọ́tún wọ́n ń bọ̀ lọ́sì wọ́n ń bọ̀ níwájú wọ́n ń bọ̀ lẹ́yìn wọ̀lọ́ wá dá gbogbo lílọ bíbọ̀ pẹ̀lú báyìí bóòlù tì sí àwọn ta lọ́bẹ̀ tí wọ́n bọ̀ tì automatic so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹni àpọ́nlé tó ọlọ́jẹ́ wọ́n fi àpọ́nlé rẹ̀ wọ́n fojú rẹ̀ gbolẹ̀ ìjọ náà ìta arángún sí lábẹ́ obìnrin ló má tó wá ní tọkàn á dáadáa kú dáadáa ẹ ìgbà dírẹ́fà ẹ ò rí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ léébù wọn máa bí ma láti àgbékáyà ló ní ló ní problem èso lu bó lẹ́sìn yọ táyà làjà ẹ̀yà lọ pẹ́ nìkan ni wọ́n bá ń tú táyà yìí abẹ́rẹ́ nǹkan mọ́ bákan náà ẹ̀yìn àwọn oníṣẹ́ ń lọ ẹ̀dí tóbìnrin bá wà mọ́tò tẹ́yìn bá máa wà mọ́tò tóbìnrin bá wà wájú yín ẹ̀yìn náà ti rí tí wọ́n ń lọ lẹ́gbẹ̀ẹ́ yẹn ti rí kóbìnrin wà mọ́tò torí pé ọwọ́ wọn straight ti bẹ̀rù ti bẹ̀rù ni ah, màmá lẹ́yìn so ẹ máa fìbẹ̀rù ẹ máa fi wá kínní kẹ́nìkan bá hàn ọ̀nà lọ́nà tí ọ̀dà ó lè ti bẹ́ẹ̀ dákú lórí kí tí tírélà bá tó pọ̀ ó lè dúró kọ́ lè lọ ọmọ gbótọ́ ọlọ́ọ̀bì tí ń kù sí wọlé yìí ó ṣùṣù. so gbogbo rú àwọn nǹkan wọ̀nyẹn náà ni bóyá lọ́kọ yín rí òfin náà wọ́n fara mọ́ lẹ́yìn náà ọlọ́pàá tó bẹ́ẹ̀ títì ọlọ́pàá ẹ̀wọ̀n tó ọlọ́pàá fojú àwọn èèyàn rí pẹ̀lú báwọn amọ́tò pàápàá particulars ṣé ìwà àtọlọ́pàá lẹ́yìn àjọ dúró ti ra yìí ẹ lọ kó wẹ ọkọ yín wá wọn kà abáyà títí létí ọbẹ bá abáyà títí létí títì so ìyá títí ọ̀hà lọ kó wẹ wá ọlọ́pàá sọ pé wẹ́yìn tí ó ti expire wẹ́yìn ti ṣe kínní kan á gbé mọ́tò lọ sí station ṣé wọn ò ní fẹ́ lura agbára wọn létí mẹ́ lóbi. wọn ò bí o ẹ̀dá ó pè mọ́tò ta ni bí ìyá wọn fi da bí wọ. ṣe ọdún sọ so ẹ̀yìn náà ewu tún wà ní mọ́tò wíwá ẹni tí ò bá láyà gidigidi tí bá ń wa mọ́tò ẹni tí ò tó dá ìjàmbá lẹ̀ ni ó da ìjàmbá lẹ̀ so obìnrin yìí sì tó ní wáyà bá ọkọ yín ní ti ń wò máa ń la. ó sì fẹ́ dáadáa fún yín náà so nígbà míì ìjánu mọ́tò lè já tí ò ní dá mọ́tò dùn mọ́ bólẹ̀ yẹn ó ẹbólẹ̀ ti dá mọ́tò ẹ bá lọ kó bólé ńlé aláàárẹ̀ kan bẹ́ẹ̀ bó ti gbọ́ gbẹ́rù ló bá kalápọ̀ pààyàn ìyó mọ́tò ni ẹ sì mọ̀ pé àwọn ọmọ ìta kan wà tó yẹ pé wọ́n á máa jíṣẹ́ tí wọ́n rán wọn wọ́n kàn jáde ìta ìpẹ́ta lọ lórí ibú ọlọ́gbọ́n lánàá wọ́n kàn rí pálá gbogbo nǹkan kò sí tí ò lè ṣẹlẹ̀ dáadáa náà ń o so aburú rẹ̀ pọ̀ gan so tọkọ yín bá wá ní ọ̀wọ̀n faramọ́ ẹ̀yin náà ẹ̀ faramọ́ ẹ̀yin náà ẹ̀ faramọ́ gbọ́dọ̀ obìnrin fẹ́ lọ náà tọkọ yín ò ní gbé yín lọ nǹkan bẹ́ẹ̀ nísìnyí ẹ rí àwọn wa obìnrin lè máa wa mọ́tò bọ̀ láti kó wá sí irú irú obìnrin òtútù nìkan nu mọ́tò ẹ mọ̀ pé <laughs> the worst may happen ọkùnrin kan dán wò ọ́ tán nísìnyí á gbé mọ́tò ló ti ṣẹlẹ̀ síwájú bá lọ táyà kankan jò lórí express láti táyà kan jò abájọ pé ọyá ọlọ́run ti ọ̀tún ti atúpọ̀ ọmọ lọ àwọn ọmọ méjì wà nù ọkọ̀ ibi tá ti fẹ́ máa tún kán pààrọ̀ rẹ̀ báyìí táyà ti wájú náà kan ṣe ṣúù. táyà méjì táyà méjì àti táyà kò ṣẹlẹ̀ rí wà láì sí mi. pẹ̀lú àwọn atúntí wo pé ah, ẹbí yẹn gbé spíà táyà lọ kán wọ́n máa gbé lọ. ibi tá a wá wà sí ìyànà ṣàgámù tí fọgà kan wà. kìí ṣe ọ̀rọ̀ ọrụ kilometres kó láti lati ókè ya pé ẹ̀lẹ́yà ń dá wa lọ́njọ́ náà ẹ mọ̀ bọ́kùnrin gbogbo láwà ni ni ni bó wa rí sáà pé kẹ́ni wa mọ́tò bá àwọn ń à ń pa àwọn mọ́tò à ń pa àwọn mọ́tò kí mọ́tò kan ẹ wọ́n lọ gbé kọ̀ga gbé wá ni gbé táyà yìí lọ àfa gbà tí kọ̀ga ti rí pé inú gbó ni kíní ti ṣẹlẹ̀ àlọ́pṣàn ní kíní àwọn kíní tọ́ra ṣẹlẹ̀ tí o ju fáàbù tiwájú lójú òfa tó ń dá tóbi tí ọ̀dá ẹ fẹ́ẹ́ kó lè má ju twenty naira lọ́gbòrò àti tẹ̀yìn tó yẹ pé ọkàn bá táyà sí ni ó ní ten thousand lówó wa ẹ mọ̀ kó bìnrin ga wá jí wá jí. Ah, lábẹ̀rẹ̀ sí ní pa lábẹ̀rẹ̀ sí ní pa kó tó gba iye tó gbà tó gbogbo àwọn nǹkan yẹn tí wọ́n bá ti rí àwọn àrírí wọ̀nyẹn èèyàn máa níṣẹ́ àwọn ọ̀nà wa fún wa kó lóun bá tún nàìjíríà ṣe lápẹjùwe ní sẹ́ẹ̀rì pé àwọn ò pọ̀ àwọn dánadáná ah, you are going on the road so ẹsẹ̀ mọ̀ pé àwọn mọ́tò wà jùlọ àwọn lọ so wọ́n lè dá bí àwọn sàn àfẹ́lẹ́ ìgbà sójú títì tó yẹ pé èso wọ́n ti kó sínú rẹ̀ ẹsìn wọn pété ló ń gba wa mọ́tò yóò bẹ̀ẹ̀ fi hàn kó ń mọ mọ́tò wa dáadáa yóò máa lé àwọn sàn yẹn ṣòro ṣòro pé mo ti tẹ̀lé ìmọ̀lẹ̀ ẹ̀tẹ̀ ọ̀tẹ̀tẹ̀ kùtẹ̀ so ọ̀kan tẹ̀ títí ó fi mú táyà dúró náà òkè tọ́ba adùn igbó ní alégbé mọ́tò sáré dé pẹ̀lú pé ó ti jò táyà ti jò. òpin rẹ̀ lè kọjá three four kilometres tí táyà yóò fi di tí ó fi so ibi táyà bá ti wá dúró pé à ok níbi sì da ó ṣe kí ẹ̀ka ní táwọn olè yẹn yọ àwọn òbí gan kò lọ àti àpò òbí so ńgbà tí àwọn màlìkíyà wọ́n sọ̀rọ̀ pé tó àpò ni lábẹ́ nàlẹ́ gbà so wọn nìkan lọ gbé àgbọn wa àgbọn yẹn wọn adé pẹ̀sì tọba adé pẹ̀sì wọn arẹ lómi dáadáa ẹ̀yìn rẹ̀ wọn àníkóbìnrin ojókòó lè torí àgbọn tó jókòó lè látọ̀ àmà nàlẹ́ gbà so ìgbà tí olùkọ́ akẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ débẹ̀ Sudan ọ̀kan nínú àwọn akẹgbẹ́ wa wà bí léèrè wọ́n ní ẹ̀ṣẹ́ kí ló dé tó fi jẹ́ kó obìnrin wọn discriminate bá ike tí wọ́n bá ná wọn ẹsẹ̀ lọ́mọ wá pẹ́rẹ́ wọ́n tún á máa dá mi sí àjókòó lórí omi afọwọ́ ni à al-mar'atu tabi'atuha dha'ifa ọmọ àwọn obìnrin àdámọ́ wọn lẹ àdámọ́ wọn lẹ ẹ̀rí pé tíyẹn ọkùnrin náà bá wà mọ́tò tó bá dé tó bá débi kan ẹ̀rí pé bá brave ẹ̀ kù náà nítorí pé bí tẹ wà ipò tó wà ń bẹ ẹ ti overtake tẹ bá sì tún sáré tó nǹkan mọ́tò ti ń bọ̀ so mo fẹ́ gbẹ̀gbẹ́ tẹ̀yìn ti fẹ́ overtake ń kọjá táwọn títí wa tó fẹ́ dáadáa yìí àfa ó díjú wa so àfa wa ni àdámọ̀ obìnrin lẹ̀. ربما إذا صدمتك السيارة والولت وبالت ẹni dúró ṣeéṣe tí mọ́tò bá gbà tí mọ́tò bá gbóbìnrin lásán yóò ti gbígbé mo gbé ọ̀rọ̀ tó tí ó ti tọ́ ara tá a máa ń nà lẹ́gbàá sí òní tọ́ ara ẹ̀yin ní ìsìn káńtà ń nà ìlẹ́gbàá lẹ́jọ́ á tọ́ ara ọ̀pìn láti èsì pọ̀ bìn lèèyàn àwọn tẹ́gbà bá tọ obìnrin la yóò ti tọ ara bàjẹ́ islam wa fẹ́ bò láti rí kẹ́ ẹ má bàa mọ̀ pé tọ̀ ló tọ ara wọn á ní kó jókòó lórí apẹ̀rẹ̀ tí wọ́n ti rẹ lóru sẹ́wọ̀n ká ò ní mọ̀ ṣé ìtọ̀ náà ni àbómi náà ni àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n tún wá ní apẹ̀rẹ̀ wọn ò tún ní báàfù torí pé bí sẹ́ńtọ̀ kọ́ máa rí bí yọ́dà nù ẹni tí máa gbóòórùn nǹkan kọ́ máa débẹ̀ pé ìtọ̀ náà ni <laughs> so ó jẹ́ ló ṣe jẹ́ mi ó tó wà mọ́. Okay, Tiani. Ezita. Ezita, Ezita, Ezita, Ezita, Ezita,